ní ìtẹ̀síwájú níbi tí a ń dúró ní ìjòkó tí ó kọjá orí àlàyé tíra sharhu sunnah ti al-imam al-barbahari rahimahullahu ta'ala قال المؤلف رحمه الله وقف عند متشابه القرآن والحديث ولا تقف شيئا قوله أفرى الشيخ صالح الفوزان حفظه الله ونرى أفرى الإمام البربهاري ثم صيفه وقف عند متشابه القرآن والحديث ولا تقيس شيئا ibiti Qur'an bá dúró sí àti ibiti hadith tí ó bá dúró sí ibẹ̀ náà ni kó dúró sí wala taqis shay'an má fi ọpọlọ rẹ má fi jọ ìkankan nínú ẹ̀ kó wá sọ wípé torí pé tí o bá ti bá láàká ìmú ó sì fún ni o òun dáadáa nù eléyìí wọ́pọ̀ inú ìṣesí àwọn oníròyìn ọba ní kọ́lọ́lọ́rùn tààlà ọlọ́run ọba tí ọlá rẹ̀ ga jọ́lọ́ wa ala ó sọ náà al-Qur'an al-Karim wípé huwa alladhi anzala alayka al-kitaba minhu ayatun muhkamat hunna ummul kitab wa ukhar mutashabihat فأما الذين bi قلوبهم زيغ فيتبعون ما تشابه منه ابتغاء الفتنة وابتغاء تأويله وما يعلم تأويله إلا الله الراسخون في العلم يقولون آمنا به كل من عند ربنا وما يذكر إلا أولو الألباب ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا إنك جاعل الناس ليوم لا ريب فيه إن الله لا يخلف الميعاد آل عمران الله سبحانه وتعالى إن آيات يا fàáfàrọ̀ ọlọ́run bá ń fún wa ní ìró ni anzala al fi ayati muhkamat nítorí wọn ọlọ́run bá subhanahu wa ta'ala òun ló sọ al-Qur'an kalẹ̀ al-Qur'an fi ayati muhkamat wadiha àwọn àyà ọlọ́run bá ba nínú rẹ̀ tó ṣe wípé muhkamat ni wadi'atul ma'na tí fi tẹ̀síri ha ilẹ̀ àrẹ́rì ha kò bùkátà kí a ẹ̀sẹ̀ wá àyà míì tí a fi tú àwọn àyà ìfúnra wọn wọ́n gbé ìtumọ̀ ara wọn jáde wàyà tó mùtọ̀ṣábíà bákan náà a sì nínú àwọn àyà tó lè pé fún yòó mùtọ̀ṣábíà sì ni lélẹ̀ tí ò clear tí ìdájọ́ rẹ̀ ò wá tọ́sánná tá a sì tún ní bùkátà sí láti lọ wo àwọn àyà míì láti lè gbọ́ ìtumọ̀ rẹ̀ yìí fasa fi a lọ wá ìtumọ̀ míì ká lọ wá àyà míì táàfi tú nínú al-Qur'an al-Karim wa sunnati rasulihi sallallahu alayhi wa sallam tàbí káàkiri ọlọ́wọ́ ní súnà ní ìta lọ fi tú tó ẹgbẹ́ inú súnà ní àlàyé rẹ̀ àti tí a dè walmujmal walmubayyan tàbí èyí tí ó wà ní odidi tàwa ní bùkátà sí èyí tí ó yànnà náà rẹ̀ wanasikh walmansukh tàbí àyà tí ó pa àyà kan rẹ̀ kullu hadha mawjudun fi kitabillah aw fi kalamillah wọ́n ní gbogbo àwọn eléyìí ó wà nínú ọ̀rọ̀ náà ọba subhanahu wa ta'ala wa kalami rasulihi ó sì tún wà nínú ọ̀rọ̀ ànábì sallallahu alayhi wa sallam فعال الزيت يأخذون المتشابهة ويتركون المحكم wọ́n ní ẹ̀rí àwọn tí ó jẹ́ wípé wọ́n wà lójú ọ̀nà àánú tàbí tí wọ́n rìn nípa orí ọ̀nà àánú èyí tí wọ́n máa ń mú òun náà ni àwọn ilé tí ò bá clear nínú àwọn ayà ọlọ́run ẹ̀tùrùkúnlẹ̀ mọ́sàmù wọ́n sì fi àwọn ilé tó bá clear wọ́n fi kalẹ̀ lẹ̀ lè annahum yuriduna fitna orí pé fitna ni wọ́n fẹ́ dálẹ̀ wọ́yá kú lóòrùn wọ́n sì máa sọ wípé nahnu nastadillu bi kalami Allah wa kalami rasulih pé àwa o à ń pe ẹ̀rí àmẹ́rìíwá à ń lo ọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala a fi ń ṣe ẹ̀rí wa kalami rasulih sallallahu alaihi àti ọ̀rọ̀ ànábì sallallahu alaihi òun la fi ń ṣẹ̀rí wọ́yá kú dúnà tọ́rafán wọ́wọ́ ló sọ́ṣáàbì tó òun náà ni wọ́n mú òun náà ni kíni o òun náà ni àwọn àyà tí kò bá clear directly tí ò tí ò sì clear cut reference níbẹ̀ ẹ̀yà turuku náà sọ̀rọ̀ àfàl àkàr ó wàá fi apá kejì sílẹ̀ lẹ́yìn tó ṣe wípé yorùbá sìrùhù wà yorùbá jìhùhù tí ẹ fi apá kejì òun náà ni yóò máa ṣe àlàyé rẹ̀ tí ó sì máa tan ìmọ́lẹ̀ sí wà yorùbá yìdùhù wà yorùbá yìnùhù bákan náà yóò máa dé yóò sì máa tàmọ́lẹ̀ sí yóò mọ̀ ṣàlàyé ẹ̀ yàní yòókọ́ yìí dèlè mọ́tìlá èyí tí wọ́n ti túlẹ̀ àyà yóò ṣèṣin ni yóò tọ́ fún ayé pé gbèdéke ibi tó dé nìyí. àwọn yorùbá yìí nú tàbí kó ṣàlàyé eléyìí yẹn pé ó wà ní bọ̀rọ̀ gidi amọ̀rọ̀ tuntun náà ẹni ní fáàbì tó náà ṣùgbọ́n àwọn tí wọ́n dúró déédéé nínú ìmọ̀ tí wọ́n sì jindò nínú ìmọ̀ kò sí nǹkan míì tí wọ́n máa sọ ju pé ni o kúlù min indillah min indi rabbina gbogbo ẹ̀ pátápátá àti mukan àti mutashabi ọ̀tọ̀dọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala olótiwá ọlọ́mọ ìlú sọ ọgbẹ̀ kalẹ̀ ọ̀yàrùdúnà ní mutashabi al-muhkam èyí tí ó bá clear wọ́n dá padà sí ilé tí ó clear wọ́n fi ilé tó clear wọ́n fi tú ilé tí ó clear fàyí fasiruhu wáyí wàdíhùhù wáyí bàyínuhù yóò èyí tí ó jẹ́ muhkam ló ní ó sàlàyé mutashabi èyí tí ó jẹ́ muhkam òní ó yànnà náà mùsàṣábì èyí tí ó jẹ́ muhkam òní ó tànná sí ìtòsókòkò nínú àwọn mùsàṣábìhà na fayamaluna bil Qur'an kulli wọ́n máa ṣiṣẹ́ pẹ̀lú gbogbo àyà al-Qur'an lápapọ̀ wa bi sunnati kulliha bákan wọ́n sì máa pátápátá ẹ̀yà kò lóun kullu gbogbo ẹ̀ ọ̀dọ́lọ́ ọba subhanahu wa ta'ala olófiwá amma ahlul bayt ẹ̀rí àwọn tí ó fi wípé wọn sí lójú ọ̀nà tí ó tọ́ ọ̀yá na tarafan apá kan ni wọ́n mú ọ̀yá turuku na tarafan akhar ó sì fi apá kejì sílẹ̀ ọ̀yá na al ó sì máa sọ wípé àṣẹ ní náà al bàbá ní bẹ́ẹ̀ ni kùránì ní nítòótọ́ wà láti ń wá fi iná sùn sí dẹ́rù wáàbẹ̀ ṣùgbọ́n ilé tó dájú nínú ọ̀rọ̀ òun náà ní pé kò clear yasaj ilata ode ó bùkátà sí ìmọ́lẹ̀ ó bùkátà sí kí á wá àyà míì tí ó yẹn nàná rẹ̀ wọ̀lọ́run kọ̀dù wà dọ́ àwọn àyà tó ń kọ̀ ọlọ́run bá ti di sí ọ̀rọ̀ yìí nínú àyà míì wọ̀rọ̀súlù sallallahu alayhi wa sallam قد وضع في أحاديث صحيحة فيرد كلام الله وكلام رسوله إلى بعضه wọ́n ní ọlọ́run ọba àdánsọ́lá àlọ́sọ́lá ó ti ṣàlàyé o nínú àdínsọ́ lálàáfíà àwọn olùmọ̀ tí wọ́n dìdò nínú ìmọ̀ tí wọ́n dúó dédé fàyírọ́dù kàláàmù Allahi wa kàláàmù rasulihi ilá ba'dihi fàyífàṣirù báàdùhù báàbọ̀ wọ́n fi apá kan àyà ọlọ́run ọba wọ́n fi tó tàbí kí ó fi apá kan nínú hadith anabi sallallahu alayhi wa alihi wa sallam tó fi tó àyà ní ìbákan náà wà yìí sọ dìkù bá àdúgbò bá àbọ̀ tí ó wà fi jẹ́ wípé òní sí kankan nínú àyà ọlọ́run ọba àlekọ́lá tí ó mọ̀ pé ìkan nírọ́ bá èyí tí ó mọ̀ pé apá kan Qur'an yóò mọ̀ ẹ̀sán ìmọ́lẹ̀ sí apá kan apá kan hadith yóò máa tan ìmọ́lẹ̀ sí apá kan Quran àbí tó jẹ́ apá kan hadith hàlìyí tọ́rí kọtú hàlìyí ẹ̀yìn rọ́síkì bàbá ní àrọ́síkì káàyàn sẹ́sọ̀ ló àmì iye sọkún kátọ́wù mẹ́tìdáàmì àrọ́síkì so sọkún yẹ orí yà lọ́wà tọ́rí kọtú hàlìyí ẹ̀yìn rọ́síkì eléyìí ni ojúkọ̀nà àwọn tí wọ́n dúró déédéé tí wọ́n jẹ́ olùmọ̀ àmọ́ alìsẹ̀ àbámi ẹ̀rí àwọn ẹni àánú iná omi àfòdó náà bí báàbù títà tíra ni wọ́n máa mú ayẹtòrò fún náà bá àdọ̀bù wọ́n sì pa apá kejì wọ́n pa á sí wàá ojúṣe eléyìí gbogbo àsìkò ló wà gbogbo ìgbà náà ló sì máa ń ṣẹlẹ̀ alùhádá àǹtà wà ìrètò wọ́n ní àwọn tó máa ń ṣàwọn nǹkan wọ̀nyí tó yẹ pé yìnyín náà bí bá ti fi táàbọ̀ ẹ̀tùrùkú náà bí bá ẹ̀tùrùkú náà bá àbọ̀kú wọ́n fi apá kan ní tíra sílẹ̀ wọ́n sì gba apá gbọ́ ọ̀nà méjì ni bàbá ní ó lè jẹ́ ká mú jẹ́ pé wọ́n mọ̀ ọ́mọ̀ máa ṣe bẹ́ẹ̀ wà yìí rírù tẹ́bílìf tí wọ́n sì fẹ́ sí àwọn èèyàn lọ́nà bàbá àtòhún yẹ́fà ní hádà àjàn adẹ̀rí ni wọ́n sẹ́ pé àìmọ̀kan òun náà ni ó mú òbí ṣe bẹ́ẹ̀ ní annahu muta'alimun la yadri nítorí pé kò tí ì dé ògóńgó nínú ìmọ̀ ó ẹ̀sẹ̀ ń tọ́ ìmọ̀ wò ni lam yadrusu al-usul kò kọ́ ìpìlẹ̀ pàápàá àbútulẹ̀ tó máa wà lam yadrusu ulum al-Qur'an wà ulum yadrus hadhihi al-umur gbogbo àwọn sọ́tà kàkà lẹ́lẹ̀ yìí kò mọ̀ tí ì kọ́ gáyà tàmá hùnà ka annahu kathirul mutala ṣùgbọ́n ilé tí ó jẹun gbogbo rí ọ̀rọ̀ rẹ̀ òun náà ní pé kí ni o kathirul mutala ó jẹ́ nìkan tí máa ń wo tírà gan ó máa ń wo tírà gan wà kathirul hifz ó sì máa ń há nǹkan tó pọ̀ fàzọ́nà annahu alim ó wá rò torí pé òun ti há nǹkan tó pọ̀ yìí òun ti dàáfà ìdàkánà yà fàzù kẹfìrán wọ̀nyí tọ́lù kẹfìrán lákin lẹ́yìn àyíndà òsúlẹ̀ ẹ̀yìn ọkọ̀wá ìdúró ó há tòótọ́ ó há mùtúùn ó há ha ó há ha ó dẹ̀ mọ́ wo síra gan ṣùgbọ́n lẹ́yìn dà òsúlẹ̀ ẹ̀yìn ọkọ̀wá ìdúró ìntì náà jókòó lé lórí kò sí lára rẹ̀ lẹ́anlẹ́wò lámìí àtàlẹ́mọ̀lá àlẹ́lẹ́nu torí pé kò kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùmọ̀ fàádà alájáàlì irúfẹ́ òótọ́hún aláìmọ̀kan gbáà ni o wọ́n wà fi nọ́ọ̀sì láàmù bọ́ọ̀l bákan náà ó sì tún jẹ́ ẹni àánú lẹ́anlẹ́ torí kọ lẹ́ni yẹ sí ìrùfí torí ikú dọ́là torí pé ojú orípa tó ń tọ̀ yẹn orípa àánú ni umuru dín wa umuru làákàmù ṣẹlẹ̀ yà fàtàjì làìnáyà bàbá ní àlámọ̀ rí ẹ̀sìn wa àti ìdájọ́ ṣẹ̀ríà ó bùkátà sí kan tí ó pọ̀ wàtàṣáàjìlá tààlù ó sì bùkátà sí kí ajókòó lọ kọ́ and ààlẹ̀ ilmi fahum bẹ́ẹ̀nà àmúrọ̀ ìlú ó sì bùkátà kí a gba ìmọ̀ lọ́dọ̀ àwọn onímọ̀ fahum bẹ́ẹ̀nà àmúrọ̀ ìlú àárín nǹkan méjì ni wọ́n wà ìmọ̀ záà yáàrífà náà yálà kẹni ẹ jẹ́ ẹni tó ti ṣìnà tó dẹ̀mọ̀ yí pé aláṣẹ́lò wọ̀n láti ìrírú tọ́tílì ṣùgbọ́n ó fẹ́ sọ àwọn èèyàn lò wọ́n yà fún lò hábi yí áyá wàhádà hadith wàhálà àtẹ̀dínlù min kàlámi láì wà min kàlámi rọ̀súlì yí wọ́n búrù nà wọ́n ní yóò mọ̀ sọ wípé áyá ọlọ́run bá ní hadith alẹ́bì ni èmi sì ní mò ń mú ẹ̀rí wá Latinu ọ̀rọ̀ ọlọ́run ọba àti látinú ọ̀rọ̀ òjíṣẹ́lá Muhammad sallallahu alayhi wa alihi wa sallam wa yadurru náà yóò sì máa tan àwọn èèyàn jẹ wà ìmọ̀ já ìlú ńlá ẹgbẹ̀rẹ̀ máa tọ̀rí ìkọtùn ìsìdá tàbí kó jẹ́ aláìmọ̀ kan tí ó mọ bóòlà àti ṣe ń wá ẹ̀rí nínú àwọn ọ̀rọ̀ àti ọ̀rọ̀ sallallahu alayhi wa alihi wa sallam wà látọ̀rí bákan náà kò sì tọ ojú ọ̀nà tí èèyàn ti máa ń gbọ́ àlàyé nípa ọ̀rọ̀ ọlọ́run tàbí ọ̀rọ̀ ànábì bẹ́ẹ̀ yóò ti gbọ́ yé òun lójú ọ̀nà náà láyé àrífò hajjiji alimoon gbogbo àwọn nǹkan wọ̀nyí onímọ̀ ń pa rẹ̀ lè annáwó lámì àti alẹ́mọ̀lá alẹ́ ó jókòó ti tíra ó sì ń kà from pálí to pálí eléyìí kò tó pàápàá bó tilẹ̀ kó máa bàbá ní amúrú kọtíìrù jíjẹn wọ́n ní tá à ń sọ yìí ó léwu púpọ̀ lìdáàlì kàyàtà ayẹnà àlàtọ́lá bìrẹ̀ ní àyà àtàlù bí hadal amú eléyìí ló fà á tó fi jẹ́ pé gbogbo ẹ̀yin olùkọ́ ìmọ̀ gbogbo ẹ̀yin ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ pátápátá ká gbìyànjú láti ní àtúnlé kan abala tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí وأن يدرسوه دراسة حقيقية على هذا العلم kí wọ́n lè kọ́ bó ti yẹ kí wọ́n kọ́ tán gbà lọ́dọ̀ àwọn onímọ̀ wà àlà alìbàfíìrọ̀ àtàwọn tí wọ́n mọ oyún ògbín nínú ìkara wọn nínú ìmọ̀ ìkánu ìrìnzúnà ìbùdá wọlùkàyé wọ́n yẹ pé àwọn ọ̀dọ́ wọ̀nyí wọ́n fẹ́ dáadáa wọ́n sì fẹ́ wà guided wà ìlà bíbẹ́ẹ̀kọ́ pàlìmọ́sí alásùkọ̀tì rọ̀tún jídánì wọ́n ní àlàámọ̀dítà ń sọ̀rọ̀ rẹ̀ yìí alámọ̀rí tó léwu púpọ̀ ní o wàlẹ́sà alámọ̀rù mọ̀súrán aléhùn annahum yahlakun wọ́n ní ọ̀rọ̀ yìí kò mọ́ lórí tí wọ́n nìkan pé àwọn nìkan ni wọ́n dárun wọ́n dá parun ìparun ó dé bá wọn láti yùnìkú na ghayrahum ṣùgbọ́n wọ́n tún kó bá àwọn ẹlòmíì náà orípa tí wọ́n bá fẹsẹ̀ lé òun ni wọ́n gùn lé fàdílàtù ṣẹ́rẹ́ mùtàrọ́bìtọ̀ báàdùn àdìbáàdù bàbá ní àwọn òfin ẹ̀sìn wa gbogbo ẹ̀ ló wọnú ara wọn wàlá káàmù ṣẹ̀ríyà mùtàrọ́bìtọ̀ wàlẹ́lì yẹ́pẹ̀ òsílá bẹ̀rẹ̀náà yẹ́pẹ̀ òmà amọ̀rọ̀lọ́ bí i àyú sọ́lá wọ́n ní àwọn òfin ẹ̀sìn wa yìí gbogbo irúfẹ́ ẹni bẹ́ẹ̀ yẹ́pítọ́rùn máa àmọ́rọ̀ lọ́rùn bìí ayúfọ́lá ń tọ́lọ̀ wọn bá àlékọ́lá ní kájọ́ ìpapọ̀ onítọ̀hún fẹ́ mọ fọ́ sí wẹ́wẹ́ ó fẹ́ mọ sí lọ́tọ̀ọ̀tọ̀ wọ́yá fún lómìnà lẹ́dí iná kọ́lá lọ́rùn ó jọ ìpapọ̀ wàyẹ̀sílùnà fi wọ́n sì ń ṣe ìbàjẹ́ lórílẹ̀ ọláhíkà láhùn láàánàtú wọ́láhùn sí ọdá irúfà àwọn èèyàn wọ̀nyí ègún ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ń bẹ lórí wọn bákan náà àtúbọ̀tán láabi ó ń bẹ lórí wọn débi pébi tí wọ́n padà dé sí ọ̀dọ̀ ọba ìmọ̀ ń gba ìmọ̀ nínú tírà láì ní murshid nínú àwọn àlámọ̀rí tí ó wà khatir jiddan gẹ́gẹ́ bí àfáwà Sheikh Salih Al-Fawzan gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ al-Imam al-Khatib wọ́n sọ nínú ìkànnà àwọn mọ̀láfà tó wípé látàkùzù ìlẹ́ìlmá an sọ̀fùfí asọ̀fùfí man yùtọ́lẹ̀ kútù lìnàfìhì bìdó ni mọ̀álìmù sọ̀fùfí òun náà ní ẹgbẹ́ wípé ó ń dá tíraka fúnra rẹ̀ kò sí olùkọ́ kankan kò sẹ́ni kankan tí sọ pé à kí ní ìbó ṣe rí ni kí ní ìbó ṣe rí ni o òun náà ní kan dáka kí lẹ́yìn pé ó ti gba àwọn ìpìlẹ̀ kan lẹ́yìn pé àwọn ìpìlẹ̀ wọ̀nyí ó ti tó jẹ ó ti tó ní kọ́kọ́rọ́ fún tí ó fi mọ̀ sílẹ̀kùn àwọn muglakot nílẹ̀ kùtù nínú àwọn tíra tó yẹ pé wọ́n ti tìpa wọ́n kàn lórí ọ̀fẹ́ àti fún ní kọ́kọ́rọ́ rẹ̀ tí ó wà á mọ́ sí àwọn ilẹ̀kùn àwọn tíra yìí pẹ̀lú àwọn usul àti kọ̀wáìdì tó ti wà ní ara rẹ̀ tó ti gbà níwájú àwọn onímọ̀ ṣùgbọ́n kò rí bẹ́ẹ̀ ó kàn bọ́ sínú tíra ó sì ṣe kíni o ó sì ń ka tíra lọ irúfẹ́ ẹni bẹ́ẹ̀ inú ọ̀rọ̀ tí wọ́n gbà wá lórí láti ọ̀dọ̀ Imam Shafi'i ọlọ́run tí ó bá rẹ lé sí wọn wọ́n ní man tafakọha fi butun al-kutub dọ́yà al-ahkam man tafakọha min butun al-kutub dọ́yà al-ahkam وقال بعضهم من أعظم البلية تشيخ الصحيفة من أعظم البلية تشيخ الصحيفة wọ́n Imam Shafi'i wọ́n ni wọ́n sọ wípé man tafaqaha min butunil kutub ẹni tó bá sọ tí àjíṣẹ́ tẹ́ fẹ́ gbogbo ìmọ̀ tó fẹ́ mọ̀ inú tí àná ló ti mọ̀ mú ìjà àfá rẹ̀ ó mọ̀ lórí tí à kò lọ ilé kéwú kò ní tíjà kò ní múṣì kò lẹ́nì kankan tí ń jáde pé à tó bá ti ka sí eléyìí ilé olókù tó tún ká tó bá ti parí eléyìí ilé olókù tó tún ká òkàn bọ́ lódo síra kọ̀ǹtà tí àlọ́ ń tiẹ̀ wọ́n ní dọ́yà al-ahkam yóò ra ìdájọ́ ẹ̀sìn yóò ra aláre yóò gbé ìdájọ́ ẹ̀sìn yóò gbé igbájú e ọ̀kọ́lẹ̀ báàbù ọ̀pákan náà àwọn olùmọ́sọ wípé min aazọ min balija èyí tó fi ń burú jù nínú àdánwò tó fi ń tóbi jù nínú àdánwò pàṣẹ ìlú ó sọ ìfà kéèyàn sọ tíra kéèyàn sọ tíra ó sọ di wa àbúrò rẹ̀ ìdá mọ̀ṣúrù Hasan Ali Salman àwọn ìdí méjì ni wọ́n ní كتب hazzaro منها alìlàmà كتب hazzaro منها alìlàmà òní ìjẹ́lájì méjì ni gbogbo àwọn tírà tí àwọn àfá tí wọ́n kí àwa ọmọ ilé tí ó nílò wípé àgùdọ̀ dé díẹ̀ kutubun hazzaro minha alìlàmà tíra tí àwọn àfáà sọ wípé ẹ má rẹ̀ o nínú àwọn tí àtẹ́ ẹ̀gbùdọ̀ déjì ẹ̀ tẹ́sọ pé ẹ fẹ́ kà fún anything àfáà yìí wọ́n iṣẹ́ lórí tíra yìí wọ́n sì kójọ ó wà ní ìdí méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ìjẹ́láde alákọ̀ọ́kọ́ ìjẹ́láde lẹ́kejì náà jẹ̀mọ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mo mú ṣáfì sọ ní ìsìn pé mọ́ntà fapọ̀ ha ní ìdùtú ní kútù dọ́yà al-ahkam ẹni tó bá fi tíra tó fi tàfà tí ò ní olùmọ̀ kankan tí ń gáìdì ẹ̀ tó ẹ pé tíra náà ní tí mú gbogbo ẹ̀ yóò ra ìdájọ́ ẹ̀sìn yóò ṣe kí ni o yóò ra aláàrin tó bá jẹ́ wípé gbogbo àwọn tíra ti ń bẹnu bí tí wọ́n kójọ sí bí òun wá ní èèyàn lọ rà lọ́jà tó jókòó sí ti ń tà jẹ̀mọ́ tó yóò wà guided yóò mọ̀ jẹ́ from fine pan to fire tó ẹgbẹ́ gbogbo tíra tí wọ́n kójọ sí bí òun ni ìwọ́kún mọ́tábà rẹ lókún bẹ̀ bá mú ní tí àtàrà àfá sọ wípé ẹmọ́déjì rẹ̀ o ìwọ ní bẹ́ẹ̀bẹ̀ ìwọ ò mọ nǹkan tí èèyàn fi lè dá ìwọ mọ̀ nínú tíra ọmọ nǹkan tí èèyàn fi lè dá ìwọ mọ̀ nínú tíra àwọn tó dá ìwọ tí ń bẹ nínú tíra mọ̀ àwọn lè sọ wípé tíra yìí ìwọ ń bẹ́ẹ̀bẹ̀ àwọn tó dá ìwọ tí ń bẹ nínú ìròrí àáfàá kan mọ̀ àwọn ó sọ fún ọ wípé àáfàá yìí ìwọ ń bẹ nínú lórí ẹ̀ for now jìnnà sí gbogbo ọ̀rọ̀ rẹ̀ àtẹlẹ́yìn tó dáa àtẹlẹ́yìn tí ò dáa àwọn àrọ̀sìkúnà fìlẹ̀ ẹ̀yìn àwọn tí wọ́n mọ oyún ìgbín nínú ìkarahun nínú mímọ̀ wọ́n lè sọ fún ọbẹ̀ ìkan náà àwọn ọmọ ya ó ní òun máa ń gbọ́ lẹ́tọ̀ jàbàtà dáadáa ó ní òun máa ń gbọ́ lẹ́tọ̀ dáadáa wọ́n á ní àfáà yìí ẹ mọ́ gbọ́ lẹ́ṣọ̀ jàbátà ó ní òun ní àjọ ó ní òun ní kí ni o ó lóun ní àjọ tí òun fi kí ni o tó fi máa jọ àwọn eléyìí tí ó dá àti eléyìí tí ó dá nínú ọ̀rọ̀ rẹ̀ bóyá sọ pé òun ní àjọ yẹn lójú títí ẹ̀ ó lè wí pé òun ní kí ni o òun lájọ tó tọ́ ṣùgbọ́n fi nọ́fsì làámúrì kò sí kí ni o kò ní àjọ lórí bọ̀ fi wáàkì làámúrì ó lájọ lójú ara rẹ̀ ṣùgbọ́n kí nọ́fsì làámúrì kò ní àjọ lórí pàápàá bóṣìlẹ̀ kí bóṣìlẹ̀ kó mọ́ bàbáwọn ọba àlejò lásán náà Al-Qur'an Al-Karim wípé wa man zuhziha 'anil nar wa udkhila al-janna faqad faz sheikh صالح sọ́lẹ̀ al الله يرحمه yarhamu ìgbà tí wọ́n ń ṣàlàyé tafsir àyà yìí bàbá Uthaymin ní pé al-Imam az-Zamakhshari sahibul lugha al Imam az-Zamakhshari tíra rẹ̀ tó ṣe tafsiru kashaf mamlu'un bil i'tizal i'tizaliya ti kún bẹ̀ bá mú ní tafsiru kashaf nínú àyà yìí ó fẹ́ gbé ìlórí rẹ̀ ó fẹ́ gbé wọlé nígbàtí ọlọ́run bá lè tí ó bá jẹ́ ó tí tí ò rí tó tó tó tó mórí bọ́ orí nìkẹ́kọ́ àti gbogbo ara náà tó yọ pọ́rọ́ tó wá wọnú àlìjánà fákọ̀dì fáàz inú tafsir kashaf imam zamkhashari wá sọ wípé ayyu fawzin akbar min hada ẹwùn gan ayyu fawzin akbar min hada gbàtọ́lọ̀ ọ̀bà ní kọ́kọ́ pé fákọ̀dì fáàz tó bá tún náà jẹ́ náà fákọ̀dì fáàz òun wá ní pé ayu fawzin akbaru min haza èrè ń jẹ́ wo ló tún jù yìí lọ in tó sọ ẹ̀sẹ̀ wọ̀n pé lọ́mà tọ́lìmù nínú mi kódà nílẹ̀kùn yí gan ọgbà èrè ń jẹ́ wo ló tún jù pé èèyàn wọ àlìjẹ́nà lọ ṣùgbọ́n tó kí yẹn poison wà ń bẹ̀ poison lè kí ni o poison wà nínú tó kí yẹn ẹni tó bá ní tó jẹ́ rọ́ sí kùfìlì ilmi ni ó pé in tó tú yìí ìwọ bẹ́ẹ̀bẹ́ unaka fawzun akbar wa azam min dukhul janna in èrè ń jẹ́ tó tóbi tó ju kẹ́yẹ̀ wa ta'ala òun náà ní rírí ọlọ́run ọba subhanahu wa ta'ala ṣùgbọ́n torí pé àwọn ọmọ tẹ́sílà àwọn ọ̀gbà wípé èèyàn ò rí ọlọ́run ń fi àfùrọ̀ àwọn gbà wípé èèyàn ò lè rí ọlọ́run ní alkiyama àwágbà wípé èyí ó rí ọlọ́run mùsùlùmí ó rí ọlọ́run lẹ́yìn pàtí àwọn àlìjẹ́nà tán ní ọjọ́ ìgbà alkiyama ọlọ́run ọba ó sì yọ̀ǹda fún àbísùn láìtàlá láti jẹ́ ká rí òun àwọn tí wọ́n sọ wípé àwọn ànírí ọlọ́run tó ń gbàgbọ́ bẹ́ẹ̀ ọlọ́run ó hàjá bàára rẹ̀ á níhú wọn ànírí ọlọ́run so torí pé ọlọ́run ọba àlejò ọlá yóò ámìlùhún bí ájìlì ọlọ́wọ́ bá wọn lò pẹ̀lú kíní o pẹ̀lú déédé so ní bíbá Sheikh Uthaymeen alayhi rahmatullah wọ́n ní Zamakhshari ó ti tilẹ̀kùn rúyà ló sọ wípé ayyu fawzin akbar min hadha wa fil haqiqa hunaka fawzun akbar min dhalik akbar min dukhul al-jannah wa huwa ru'yatu ilahina òun náà ní kárí ọlọ́run bí rí ọlọ́run wa ó dùn ó wà àdágùn jù káwà lọ ṣùgbọ́n èyàn ò lè rí ọlọ́run àti tó bá wọ àlìjẹ́nà mo wá mú àyà yìí wá lọ́jọ́ náà fún àfà náà mo ní àyà yìí zamkhashari tubai police ìdí mo sọ ó sílé ní seven years mo ní police sí wà ń bẹ̀ mo ní ẹjọ́ ṣé nígbàtẹ́lẹ̀ ní àjọ lọ́pọlọ tí ẹ fi mọ́ ọjọ́ ọ̀rọ̀ jàbàtà ẹjọ́ police wo ló ń bẹ nínú mo ní àkíkọ̀ pọ́ìsì wà bẹ́ẹ̀ nínú tí àfà ìtú pọ́ìsì wọ́n ló wà bẹ́ẹ̀ ọ̀rọ̀ bá di lúkù ní àlúkù yìí àfà bá ń wò mí oríṣi omi tí mo bá ní kẹmọ́ gbọ́rọ̀ jàbàtà mo mọ nǹkan tí mo sọ mo ní ìsìn àfún ilẹ̀ sàmù kan nísìn lẹ́ẹ̀ àjọ tó lẹ́yìn rò pé ẹ ń jọ ọ̀rọ̀ jàbàtà òun lẹ̀ lẹ́fi jọ ọ̀rọ̀ fọ́ìsì sísà kátà yíkú inú ayà yìí sìn yìí àfà bá nítorí náà ẹ mọ́ jàgbà pamọ́ ibi tọ́rọ̀ yẹn parí sí nìyẹn àáfà yẹn lè sọ̀rọ̀ kan létà finopsin medley mo ẹ̀sùn asàlẹ̀ fàfà yẹn pé ìwọ ìwọ ìwọ ìwọ ìwọ ti ń bẹnu tẹ̀síìrì ti àáfà ìtúnu àwọn àáfà àdẹ ṣàlàyé ẹ̀ wọ́n yẹn nàná rẹ̀ gbogbo àwọn àgọ́lì ti tàmùkáṣárí nínú tẹ̀síìrì rẹ̀ tó jẹ́ alkashaf ìkan náà àwọn àáfà ó ṣiṣẹ́ lórí ẹ̀ ó kó gbogbo ó fi sojú tíra tíra àwọn òtùkọ́ lẹ́yìn báyìí mo ní tíra nínú ilé mo ní sínú ilé gbogbo àwọn àgọ́ líìtù ẹ̀ gbogbo àwọn wọ́nà wọ́nà wọ́nà wọ́nà wọ́nà wọ́nà wọ́nà wọ́nà tó ní ìkànnì pọ̀pọ̀ lórí ti zàlì yá gbogbo ẹ̀ láfáà yẹn tó jọ wọ̀jà aláwọ̀ ti sábà mùsẹ̀tìlà ó dẹ̀ sọ́dún ní tíra kan. so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni àfáà wa Sheikh Mashhur Hassan Ali Salman tí wọ́n kó tíra ìjọ kútùbùn hazara minha al di méjì ni tíra yìí ni mo sọ wípé ní 2007 mo tó wẹ́ fún lápòjúwe ní tó fi da kéèyàn mọ́ ní aṣíwájú tí ó mọ̀ jẹ́ mẹ́ńtò yẹn nínú fánù tí ẹ̀ bá wà nínú ìmọ̀ tí ẹ̀ bá rìn 2007 nígbà tí mo lọ sí hajj mo rí tíra ìlú gbá mo dẹ̀ pẹ̀tọ́ náà fáwà pé mo rí tíra báyìí ṣé kí n ra wọ́n ní kí n má rà pé kí n filẹ̀ mo dẹ̀ filẹ̀ ní ra 10 years later 2017 mo tún á rí tíra ní Egypt mo sì rí báyìí mo rà straight mi ìwúlẹ̀ pè mọ́ dé pé kí n rà torí pé mo ti mọ̀ wípé alhamdulillah mo ti nínú dójú ilimi tí mo fi lè àpáyà rútíra báyìí ṣùgbọ́n nígbà náà lọ mo rí wípé ìmọ̀ràn táàfà yẹn fún mi òótọ́ ni mi ní ìdí tíra yẹn gbà yẹn but ní ìsìn mo ti kí ni o mo ti ní bùkátà sí hada fáìdàtú murshid fáìdàtú muallim fáìdàtú sheikh kéèyàn ní àfà aláì oore àti ìdọ̀rà tí ò ṣe fowó rà yìí من تشيخ من تفقه من بطون الكتب ضيع الأحكام ẹn tó bá sọ tírà tó sọ di olùkọ́ yóò rà á kí láàrin yóò rà á ìdájọ́ ẹ̀sìn yóò gbígbá jì ilé ìní ọ̀rọ̀ tí àwọn olùmọ̀ sọ ìkànnà àwọn olùmọ̀ Abu Hayyan al-Gurnati ó ó mọ́ sábà ka ẹsẹ̀ orin yìí yóò sì wù ní ká há ẹsẹ̀ orin náà ó ní yẹ̀zúnú lùgúmúrù anel kútúbà táhdí àkọ́fà mi ìdíráàkì ìlúmi wà máa yẹ́ jírí lìjà húlù bí anel fi ha dawamidun hayyarat akhlal idarun tali uluma بغير شيخ ضللت عن الصراط المستقيم وتلتبس الأمور عليك حتى تكون أضل من توم الحكيم أباني يظن الجمهور أن الكتب تهدي الجمهور ó yàtọ̀ sí alìgọ́múrù ó yàtọ̀ sí alìgímúrù ó ti yé alìgọ́múrù máa ń gọ́zọ̀rọ̀ wàlìgímúrù zújà lè tààrọ wàhálà yóò já ayẹ́kọ́ so ó sì wọ̀n wípé eléyìí gúmúrù ni wọ́n sọ aláìmọ̀kan apọ̀dà omugọ̀ kò lè kò mọ̀ tó yàtọ̀ sí òsì àfààní yẹzúnú lè gúmúrù ànálì kó tó bàtà di akọ́fàhàmì lè ìdíra àkìlẹ̀ olómi akọ́fàhàmì lè ìdíra àkìlẹ̀ olómi wà máa yẹ́dì ní jàhù lóbi àná fi ha báwa mídọ̀ hajjara àpòlálẹ̀ ìfàyíní ìdáàrù mọ́tálẹ̀ ìhùn ló má

nínú èròǹgbà tiẹ̀ òun rò wípé tíra lásán ó tó ní tó lè fi ẹnìkan mọ̀nà apọ̀n ẹnìkan fáàmì wà ìdìrọ́kùn òlù tí ó jẹ́ kí ẹnìkan ó ní àgbọ́yé àti kí ó kó nímọ̀ dáadáa mùjádà ti pé ó kàn jókòó ti tíra hajj aláyẹ̀sì kò sẹ́ni tí ó mọ̀ ronú báyìí àfẹ́ni tí ò bá mọ̀ ọ̀fún yàtọ̀ sí òsì ó ní wà máa yẹ́dìrí ní jahul lúbì àná fi ha wọ́n ní ẹ̀wà rí aljahul aláìmọ̀kan tó gbogbo yìí owó ọmọ ní pé ń bẹ nínú tíra dàwà níbọ̀ hajjara atla fahim àwọn nǹkan tí ó sókùnkùn tó jẹ́ wípé ẹni tó nímọ̀ gan díẹ̀ ló kùnkùn gbé kanlẹ̀ ah, ní pé kò sáwọn èèyàn tó lè yànnà rẹ̀ fún yàn àfi àwọn tí wọ́n bá jẹ́ àrọ̀sìkúnná fẹ̀ẹ̀lì àfá ní ìdárúmútàlì olúmọ̀ bìdáìrì ṣéhí tó ọba wá ìmọ̀ pọ̀ láàfà ha dọ̀lálítà ní sírọ̀ ìlìmọ́sí ìtẹ́kí ní dọ̀lálítà ní sírọ̀ ìlìmọ́sí ìtẹ́kí ó sọnù ju ìkànnì ó sọnù kú òlùdó ọ̀nà tó tọ́ ó yẹ̀bà kó ń bẹ́ẹ̀ wà tẹ́lítẹ́dì sún ní òmùrù wálẹ̀ ìtàhátà takùnà àdọ́làmíntù mẹ́lẹ̀ hakimi takùnà àdọ́làmíntù mẹ́lẹ̀ hakimi àfáàní wà tẹ́lítẹ́dì sún ní òmùrù wálẹ̀ ìtàhátà alámọ̀ ló dojúrú mọ́ lọ́wọ́ débi wípé takùnà àdọ́làmíntù mẹ́lẹ̀ hakimi ó sọ̀nù ju túmọ̀l hakim lọ ta ni túmọ̀l hakim al-imam ibn hajar al-asqalani nínú tírà àwọn tí wọ́n kọ tí wọ́n pè ní ad-durarul kamina fi ayani fi ayani tí ṣàlọ̀ ìgbórúkọ tírà yẹn durarul kamina علماء في أعيان القرن الثامن أو ما أشبه ذلك Imam Ibn Hajar al-Asqalani ó ń kọ tírà lórí àwọn àfà tó jẹ́ wípé wọ́n tẹ̀mí di sẹ́ńtúrì ẹlẹ́ẹ̀kẹjọ àdúrọ̀rùn káàmìnà fi àyá ní ní àti àsàmìnà àsàmánìyà fi àyá ní Eh, kí mo a ti orúkọ náà ni àwọn àfáà àti yí pé sẹ́ńtúrì ẹlẹ́ẹ̀kẹjọ torí pé inú Hajar nafsi yìí mùtàwáfà fi muntasaf al-qarnu at 852 ní inú Hajar jáde láyé so wá títí dé 799 mi àtò sáàmìnà àdúrọ̀rùn sáàmìnà fi àyà ni mi àti sáàmìnà ó kọjúra ẹni Ibn Hajar ìjẹ́láàdì mẹ́ta ni àwọn tọ́bà àwọn ìjẹ́láàdì méjì nínú tíra Ibn Hajar mú ó mú orin ìwá orin tí mo kọ yìí ó mú wá ń bẹ̀ ìgbà tó wá sàlàyé pé ta ni túmọ̀ hakim torí pé àfáà sọ wípé wátẹ́lítẹ́bí tún lè hùmúrù alẹ́ ìkàhátà takuna adọ́là mi tó mẹ́lì hakimi takuna adọ́là mi tó mẹ́lì Ibn Hajar ó ní túmọ̀ hakim gẹ́gẹ́ bó ṣe wá nínú ìtàn wọ́n ní ọkùnrin wọ́n ní kìí ṣe medical doctor ó kàn ní tíra sọ̀rọ̀ nípa medicine ó sì ṣe tíra náà ó sì ń kà fúnra rẹ̀ ó ń kà fúnra rẹ̀ ó ń kà fúnra rẹ̀ nínú tíra yìí ó wá ka hadith anabi sọ́lá sọ́lá sọ́sọ́ da ipe habatu sauda ta mọ̀ yẹn tá mọ̀ ń jẹ yẹn anabi sọ́lá sọ́lá sọ wípé ìwòsàn habatu sauda kúrò níbi gbogbo àìsàn ilal-maut nínú riwaya muslim ilal-maut ikú nìkan òun ni abásọ́dá kò lè wò bákan náà kò lè wo haram ẹni tó ti di 70 years abásọ́dá ò lè sọ́dọ̀ mọ́ 15 years ó ti kò lè wo ogbó kò sì lè wo ikú tó wáyé pàìsàn tí ó pààyàn ni kò ní ṣiṣẹ́ kankan fún ó ti yé now ah, túmọ̀ hakim wa nuska àtìrà àti ń bẹ lọ́wọ́ rẹ̀ tó gbé tí ń kà kátọ́wù mọ̀tìbàáyí bẹ̀m̀bẹ̀ habatu sauda ní bẹnu hadith ṣùgbọ́n ọmọ méjì ni wọ́n kán sí abẹ́ bá wà fún ní yá tẹ́kọ̀ọ́ kò sí nǹkan tó pẹ̀lú háyà ni háyàtù sauda ejò dúdú ní ni wá wá pé ànábì sọ pé ejò dúdú ìwòsàn ní gbogbo àìsàn ìwòsàn ní gbogbo àìsàn ejò dúdú náà pa ó rí ejò dúdú náà ní tòótọ́ ejò lóyẹ̀ ló sì ṣokùnfà tí túmọ̀ hakim tó fi ṣẹ́kẹ́lẹ́ o tó fi jáde láyé bàbá mi sọ wípé wà tẹ́lifẹ̀ bí sórí umoru àlẹ́kà hátà takuna àdọ́là ní túmọ̀ hakim pé àlámọ̀ rí tó bá fi tíra tó sọ pé tíra ló jókòó sí pé òní ṣe istirshad lọ́dọ̀ àfà o ní láàfà nǹkan tí ó jẹ mẹ́ntọ̀ rẹ̀ tí ó mọ̀ gáìdì ẹgbẹ́ tó bá ti kọ́ ilé ilé nìkan tó kọ́ tó bá ṣe ilé ilé nìkan tó ṣe mọ́tì ṣe lè tó lọ sọ́dọ̀ ilé túnṣẹlẹ̀ túnṣẹlẹ̀ túnṣẹlẹ̀ alimọ́mù Bukhari Allah yarhamu wọ́n ní Imam Bukhari ó ní more than one thousand sheikh ẹgbọ́n tí mo rí Imam Bukhari àfáà tó ní ó lé ní one thousand wọ́n bá àwọ̀kọ́ fà Imam Bukhari jọ kan wọ́n ní wọ́n sọ fún Imam Bukhari pé wọ́n dá dúró wọ́n sọ pé agbọ́ wípé ó ní àfáà more than one thousand pé ǹjẹ́ o lè ka ìsinádì fún wa látọ̀dọ̀ àfà 1000 ẹlẹ́yọ kọ̀ọ̀kan àdìsì kan péré àfà kan àdìsì kan tó bá ti ka àdìsì kan lọ́dọ̀ àfà kan fi ìrìnlẹ̀ tó bọ́ sí mi tí ó kó 1000 mọ́mù àdìsì ká lórí láìlọ́bì kankan ó pọ̀ nínú àwọn olùmọ̀ bẹ́ẹ̀ tẹ́gbẹ́ ẹlòmíì àfà rẹ̀ lé ní 600 àfà ẹlòmíì lé ní 800 àfà ẹlòmíì lé ní 900 nínú àwọn ìkẹ́ tọ́lọ̀ọ̀bà àlìṣọ́lá tó ṣe fún àrìjárì umma àwọn ọkùnrin tí wọ́n tó ọkùnrin lọ́kùnrin nínú àlìmọ̀ yìí tán jẹ́ àwọn olùmọ̀ ẹ̀sìn so ká ní olùmọ̀ ká ní àfà ìdẹ̀ra kan tó lágbára ni tó dẹ̀ tó dáadáa ó sì yẹ ká mọ rírì ìdẹ̀ra yẹn torí pé àfà àfà ti ibi tó ò tí ì àfáà ti rí ibi tí ò tí ìdé àfáà ti kọjá bẹ̀ òun lè sọ fún wípé mọ́ hmm, rìn báyẹn ó lè rìn báyìí náà ìgbà tá a wà ní dárùsúnà ẹgbẹ́gbẹ́ máa kẹ́kọ̀ọ́ ìgbà tí a parí tán ní dárùsúnà èmi mú wá lábàá wípé mo sọ fún mùdírù pé ṣé lẹ́yìn eléyìí tí máa dùn láàárọ̀ bí ni ó tún kàn wọ́n ní wọ́n ní ara pé à ní lọ máàdì níbi tá a fẹ́ lọ ní pé àwọn tí wọ́n lọ máàdì náà máa wá síbẹ̀ ìyẹn tún gbé pẹ́lú ju máàdì làárọ̀ bí lọ pé àwọn tí wọ́n lọ máàdì náà máa wá síbi tí àwọn ní táwọn fẹ́ sọ pé lọ yìí pé a lọ síbàdàn ní amúlòkó láti lọ ṣe diploma filoga arabia wà tẹ́rẹ́bíà islamia olùgbé diploma tẹ́mọ̀ pé diploma ó ju secondary school lọ àbí òjú lọ ní deacon àti secondary school lọ so àwọn tó bá parí fàrànwíyà ní máàdù ní ní kàràṣí ní ní dáwà lọ́nṣogbo ní àtàwọn ilé kéwù mí bẹ́ẹ̀ ìwò ẹ̀dẹ́ tó máa fẹ́ ṣe diploma wọ́n máa wá sí ibẹ̀ yẹn láti wá ṣe diploma tó bá ti gba diploma diploma yẹn ti ju lẹ́bù fàrànwíyà lọ ẹnìkan kò sì ní wá sí ibẹ̀ láti wá ṣe diploma àfẹni tí ó ṣe wípé ó ti mọ́rọ̀ bìmọ̀rọ̀ ìfàrànwíyà tó ti gba lẹ́bùn sànàwíyà kọjá ṣẹ́mọ̀ pé ìgbà téèyàn ní olùkọ́ níwájú báyẹn ṣẹ́mọ̀ pé èyàn ń jẹ àǹfààní ní olùkọ́ tó bá jẹ́ wípé kò sí olùkọ́ ni kí ni rẹ̀ ìtumọ̀ rẹ̀ ni pé àtún ẹ̀ṣẹ̀ máa padà sí march láti lọ lo another ten years táwọn nímọ̀ nígbàtà wá débẹ̀ ọlọ́run sì ní kásà sí yọrí débi wípé àwọn tí wọ́n lọ lu ọdún mẹ́wàá nílé kéwú tọ́ka sàmẹ̀wí àtọ́kọ́bẹ̀ láti awálù ìtìdáadí awálù ìtìdáayí òní wọ́n bẹ̀rẹ̀ dé sàmẹ̀wíyà tọ́nu 10 báyẹn ọdún mẹ́rin ní ìtìdáayí ọdún mẹ́ta ní ìdáadí ọdún mẹ́ta 10 ní ọ̀dọ̀ wọn ajọwábẹ̀ apàdé ajọjókò ajọjọkọ̀ exam pẹ̀lú ògo Ọlọ́run ẹ̀yìn wa ni wọ́n tún wà nígbà kájáde tí ẹ̀mọ̀ pé tí ò bá sí olùkọ́ tí ó sọ fún wa wípé nù hmm, ẹ̀mọ́ tún lọ sí máàdùn mọ́ lẹ́gùn yìí ti kọjá máàdù ìbíbá ilẹ̀ lọ tẹ̀mọ̀ kéèyàn kàn mọ́ ráre ni èèyàn ní mọ ìwò ló kàn àǹfààní tí ń bẹ nínú kéèyàn ó ní olùkọ́ nìyẹn ó dáa púpọ̀ ó sì máa ń sèyàn láǹfààní igbó dídí kò ní jẹ́ igbó tó dí fún yàn torí pé olùkọ́ yóò ṣe kíni o yóò ti sán yóò ti sán gbogbo ọ̀nà yẹn yóò ti sán yóò ti sán yóò ti sán yẹn so àwọn nǹkan wọ̀nyí yóò jẹ́ kí ọmọ akẹ́kọ̀ọ́ ìmọ̀ kó nítàmọ́ kúnnù sheikh wa'id al-kayal al-misri abu abdulrahman hafizahullah wọ́n ní bàbá sírídí wọ́n jẹ́ àfáà sheikh fẹ́mìn wọ́n ní gbogbo mùtúlù tí wọ́n kọ́ sheikh fẹ́mìn wọ́n ní kò ju sí sí lọ gbogbo mùtúùnù tí bàbá sí díjókòó báyìí tí wọ́n kọ́ ṣèpù fèmí wọ́n ní kò jù sí lọ at that time tí wọ́n sọ̀rọ̀ yẹn fún wa ó yá àbọ̀ amẹ́dì wà ní alcon jọ náà at that time tí wọ́n sọ̀rọ̀ yẹn fún wa wọ́n ní ṣèpù fèmí ti kọ wọ́n ti ṣe tó tí ò lẹ́dà 120 ṣòro 120 àfà rẹ̀ kọ ní 50 ó wá tọ̀ àfà rẹ̀ ó jẹ́ 60 multiplied by 2 wà ziyada àwọn tíra ṣéfù tèmi níní iná wà tí ò tí jáde o ọdún tí a bá ń dikú more than 20 years ago now almost 20 years now tí a bá ń jáde láyé iṣẹ́ rẹ̀ tẹ̀sí kíni o iṣẹ́ rẹ̀ tẹ̀síwájú kò sí nǹkan míì tó bá ju pé olùmọ̀ wà wọ́n gba ìmọ̀ yẹn àwọn yẹn náà gbà lọ́dọ̀ àwọn tíwájú àwọn yẹn náà gbà lọ́dọ̀ àwọn tíwájú ṣùgbọ́n ní ìsìn kárísà mùsíbà àwíìsọ̀ tó dé ní ìsìn ni wípé kálukú ti sọ tíra àbí gọ́gù sheikh gọ́gù kálukú ti sọ di olùmọ̀ kálukú sọ di àfà lẹ́wàá rí pé ìlọ máa ń wo nǹkan lórí gọ́ọ̀gù gan ìmọ̀ wá ìmọ̀ lórí nẹ́ẹ̀tì ó ti níbi tó gbúdọ̀ dé nínú ìmọ̀ tó fi lè sọ tó fi lè ní dúró àti lọmọ owó íńtánẹ̀tì láti lọmọ sọ́ọ̀sì fún reference ó léwu ó léwu torí wípé lúgà net lúgà internet lúgà lúgà tó yẹ kí ni o kárìjà tó ń anìlẹ̀ ẹ̀lì kì í ṣe lúgà ìlọ tó bá bẹ́ ka nǹkan jẹ fún lápèjúwe tó bá bẹ́ ka nǹkan lórí Google lápèjúwe tó bá bẹ́ ka sírọ̀ bóyá sírọ̀ anẹ́bísọ̀lá àlùsọ̀lá wọ́n kàn sọ wípé nàbíyù Muhammad nígbà míì ìgbà náà sọ pé Muhammad wọn ní sọ pé sallallahu alayhi wa sallam wọn ní sọ bẹ́ẹ̀ ibi tó ti sí sọ́lá àlùsọ̀lá tó bá lọ sí àlúgà Islam next Islam web gbogbo àwọn page tó ní nǹkan ṣe pọ̀ pẹ̀lú Islam òun ni wàá ti mọ́ rí sọ́lá àlọ́sọ́lá rọ̀bíàlá áníhù rọ̀bíàlá áníhù mọ́ rọ̀hímọ̀ ńláhù jálà wà ágbàwà jálà ó ti é ló ti mọ́ rí gbogbo àwọn ẹ̀ tó ọba lọ sí ọ̀gbọ̀ndàn lásán tó ọkànkan lúdò láì wẹ́dò aláìsìn <laughs> yóò bomi lọ <laughs> ìmọ̀ wá ìmọ̀ sọ tí àdí àfáà wọ́n ní olùmọ̀ tí ó mọ̀ gẹ́ẹ̀dẹ̀ ẹ̀kọ́ rárá wọ́n ti ṣe léèlé ní kò ṣe báyìí tó bá ti parí ẹ̀ tó tún lọ bá pé àṣẹ ah, ìfún mo ti parí lè tẹ́lẹ̀ kí n ṣe èwo tó ní kí n ṣe báyìí ó dà gẹ́gẹ́ tó kan lùdò láì kọ́ ìwẹ̀ ní o jọmọ́ kí ni ó ṣe oúnjẹ ẹja ni o kí mo pé ẹja ni ó fi jẹ torí pé tó kan lùdò ìparun débọ̀ nìyẹn o so ni wọ́n fi gba ọ̀rọ̀ yẹn wá lọ́dọ̀ Ìmáàmù Ṣàfi'í tán sọ wípé man tafaqqaha min butunil kutub dọ́yà al-ahkam ẹni tó bá sọ tí àti àfà tó níbẹ̀ ló ti fẹ́ mọ́ mú fífíù tóun yóò ra ìdájọ́ ẹ̀sìn tó pọ̀ yóò ra láàrin yóò ra láàrin púpọ̀ kọ́lọ̀ ọba àlìtọ́lá tó ṣàánú wa tó dúró tì wá afáwà sheik uh, Fauzan hafizahullah wọ́n ni gbà tí àfáà sọ wípé wà látàfí ṣe án mọ́ sí ọpọlọ rẹjọ kankan ibi tọ́lọ̀ bá ti dúó sí nínú nọ́sù ibẹ̀ ni kò dúó sí ibi táwọn ibi bá ti dúó sí nínú nọ́sù ibẹ̀ ni kò dúó sí mọ́ sọ wípé tàbáníkàgbèsílà káyì eléyìí náà lè lọ tàbáníkàgbèsílà káyì eléyìí náà lè mú tó ọ̀bá understand yẹ gbà rí pé kùsùrù ló bá làkàyè tiẹ̀ làkàyè rẹ ni ò tí ì dàgbà kò tí ì nínú dújú akílí láti gbọ́ nǹkan tí ọlọ́run ọba àtànábì bá ń sọ láti understand ẹ̀ láti gbọ́yé ìwọ sàlámọ̀ ni ó ní problem iná mẹ́rin sínú àkìlà lè kọ́ ọmọ ti rògbòdíyá láàrin ìdìrọ́ ti rògbòdíyà fàmọ̀ntàrọ̀ kàmẹ̀rún ti àmì ìkọ́ ọmọ ti rògbòdíyà lè ìdìrọ́ ti rògbòdíyà alòbòdíyá wà lámúyúdírí alòbòdíyà kọ́ ìdàmù tí ó bá ti yí ọ gbà pé ó ìwọ lò tí ìrì understand ẹ̀ dáadáa pé tí mọ̀ bá tún ń lọ síwájú yóò padà yí ọ o lè mọ ìlà o sì mìíràn mọ ìlà o lè mọ ìdí tọ́lọ̀wọ̀n bá fi sọ wípé nǹkan báyìí orí báyìí orí ṣùgbọ́n kì í ṣe mọ́jẹ̀mú kó ṣe ní kò mọ̀ bí rárá kìí ṣe mọ́jẹ̀mú ẹnì kan bèrè lọ́wọ́ mi pé nínú kíláàsì ó ní kí nìdí tí wọ́n fi ní ká mọ̀ pa ọmọ lé mo ní ìdí náà ní pé ànábì sọ pé ká mọ̀ pa kò tó ní rízì kò tó ó tó ànábì ní fùwọ́ ìṣètò mo kí ni ẹ mọ̀ pa tẹ bá ti rí ẹ mọ̀ pa ọmọ lé ẹ mọ̀ pa ọmọ lé ó tó ní rízì bá ànábì sọ pé ká pọ̀ ọmọ lé àbí kí nìdí ànábì ó tó lórí lẹ́tà làwọn onímọ̀ sáyẹ̀ sọ wípé tọ́mọ ilé bá fi ẹnu kan pákó téèyàn jẹ àbúfẹ́nu kan uh, kìíní èèyàn lè gbé tuberculosis èèyàn lè ní ikọ́ kìíní but àwọn ìbéèrè àwọn tàbí òfin béèrè wọn bí lọ́wọ́ àmì sọ́là sọ́là táwọn ìbí bá ti sọ́bà straight away wọ́n lò ó lọ náà nìyẹn wọ́n lò ó lọ nìyẹn àwọn ní ìtìsáàlù débi wípé kò sẹ́ni tó lè ní ìtìsáàlù pé gbọ́ ṣe gbọ́ gbà tó àwọn sọ̀hábà ànábì sallallahu alaihi wasallam nígbà ẹ̀ka áfáàrù kan tánà mísọ́lá sọ́lá bẹ́ẹ̀lì kan sọ̀tánà lọ sí ìjìlẹ̀ ẹ̀sí ìbẹ̀lẹ̀ náà ọ̀nà sì gbọ́ẹ̀sí ó sì jókòó sẹ́nu ọ̀nà anábì ní kílẹ̀ tó fi jókòó ó ní ìní sàmì ìtùpà tẹ̀fún ìjìlẹ̀ fàjálásọ̀ anábì záàdà kan láàfin sọ mo gbọ́ tó sọ pé jókòó náà ni mo dẹ̀ jókòó sí mo rì dé ibẹ̀ mo jókòó sí anábì záàdà kan láàfin sọ ọlọ́run tó ṣe àlékún ojú kòkòrò rẹ nípa kíni o imtitan onítorí náà ó dáa púpọ̀ kí èèyàn ó ní àáfà ìyẹn eléyìí tí a yànnàná lónìí pẹ̀lú ọgbọ́lọ́run tó bá di àníṣọ́pọ̀ tó di a ti kíjámù so kí ìdánilẹ́kọ̀ọ́ a máa lọ di aago mẹ́sàn-án lára àníṣọ́ bẹ́ẹ̀ inshallah a dàdúró bá ìbísùn láì tààlà pẹ̀lú ọgbọ́lọ́run tí ó bá di ìjòkó tí ó ń bọ̀ kọ́lọ̀wọ̀n bá nífẹ́ láti ó sọ àjòjìkó tó ń bọ̀ lọ kọ́lọ̀wọ̀n bá nífẹ́ láti ó kọ́ sínú nìzán àtàlẹ́fẹ̀ẹ́ nìkọ̀kan àtàwá tí a rí àtàwá tí a gbọ́ سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك